صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Àgbàgbọ́ fún ọlọ́run. Àtọ̀rọ̀ àlékún ìgbé ọlọ́run. Orí àjọ ìgbẹ́ fún ọlọ́run. Ọba ìgbẹ́ ńlá nínú wa Mùhàmmad. صلى الله عليه وسلم ومن ìjókòó ẹlẹ́fẹ̀ẹ́ yìí. Ìjọba ìjọba ìjọba ìjọba ọlọ́dà àpàrà lẹ́yìn wọn onílẹ̀sẹ̀ ni ṣíwà ìgbìyànjú ẹlẹ́sẹ̀ wa bí àtàlùgbà àmì ẹ̀kọ́ àti ìlú ààrẹ ọlọ́dún tí ní wá lẹ́yìn oṣù náà àwọn ìlú nípa bá ti ń bẹ̀ nípa olóore ọlọ́mọdé àdìwà láyà táwọn náà ti máa gbàgbé táwọn náà ìṣọ́nà òfin nígbà àdìwà láyà àti ọ̀gbìn àti ilé bàálù ọ̀gbìn ẹ̀kọ́ orí. Súwọ́pù ìgbésà náà ni àṣàlàyé ẹ̀ lọ́wọ́. Àyà ká ti bẹ̀rẹ̀ lónìí, àyà èjì أعوذ بالله من الشيطان الرجيم أفلا نتدبر القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا نتدبرون القرآن ولو كان من عند الله غيب ولو كان من عند غير الله لوجدوا فوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمرهم من الأمن أمنوا الخوف أداء فيه ولو رجوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستغيثونه لعلمه الذين يستعجلونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشياطين شيطان لاتبعتم الشيطان إلا قليلا نعم الله afala yatadabbaruna al-Qur'an ọmọ bá pé àpèsè kálápèsè wa nípa al-Qur'an pẹ̀lú bọ́ọ̀bá tinú àti bọ́lúwa tó ní ìwádìí pé al-Qur'an balẹ̀. Al-Qur'an Karim a máa fà á èyí wá pé títà nìkan ní kòrán ní ẹnu èyí ló fi wá pé gbogbo ọ̀tá ẹgbẹ́ mùsùlùmí agbọ́rọ̀ gbìyànjú ákéwu èyí bá kéwu mo bá wọlé

afala yatadabbaruna al-Qur'an. Ọjọ́ tó ti ní ṣe títí nìkan lọ́lọ́wọ́ bá ń béèrè lórí ní àti ẹ̀. Ká sì mọ̀ sí máa rẹ̀. Tóra ẹni tí ó ronú sí nǹkan, ó wọ̀ sí nìyí, ó gbọ́rọ̀ mọ̀ tó máa tó afẹ́lẹ́ ẹ̀rọ bẹ̀rù al-Qur'an ọlọ́wọ́n sí ronú sí al-Qur'an ni Qur'an yìí ṣe nǹkan tí yẹn kà máa ń tó lọ gbúrú ẹ wọ pọ̀lọpọ̀ bọ́ sí ta Qur'an lónìí àbájúlọ náà ní káwà yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú pé ń parí odidi al-Qur'an oṣù yìí ní tí ó wà náà ni pé Qur'an mélòó mo fi kalẹ̀ yìí ìwádìí mélòó mo sọ kálẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ wà á sànù. Ìwé tí ń ṣe tọ́lọ̀ wọn bá torí ẹ̀gbẹ́ ìwé tí ń tọ́lọ̀ wọn bá torí ẹ̀gbẹ́ kura nìkalẹ̀ nù. Tí mo kà ó pọ̀, òun nìkan kọ́. Ìyẹn ló fa ànábà Muhammad sallallahu alayhi wa sallam. Ìgbà tí wọ́n ń bí nípa dèdè ọjọ́ èèyàn lè fi ka orí Al-Qur'an nìkan. Ǹjẹ́ ìlànà ìka Kùránì pé ìgbé láti fi wáyé ó fi kàfẹ́ lọ́kàn náà bí ẹ bá lè kà á ń dá torí ẹ̀ ní ká máa ka àlùkò á ní kò ní jẹ fún wọn bí anẹ́gbẹ́ Muhammad pé tó jẹ́ sọ pé yẹn fi ọjọ́ mẹ́ta kà á anẹ́bí ní òní gbọ́ yé lọ́wọ́ ẹ̀fọ́ fún ní tó ń bẹ́ẹ̀ kà Kùránì ọgbọ́n tó ní ìtàgbọ̀n àwọn ọ̀gbọ́n pé mo fẹ́ ọ́ta kùrárì kan nínú ní èyí gọ́dínárì ìwé èyí gọ́dínárì ìtura ẹ̀ka lákàtúntà ẹ̀mọ tí ń wí ẹni bá ka less than three days alẹ́ni lámúyẹ ọ̀hún oníyé adébútúwa ní sáńkà ó gbọ́dọ̀ wíwá bọ̀ fún sáńkà ẹ̀jẹ̀ ká gbìyànjú kọ́lá bí òní ju pé ìdínà mọ̀ tí mo ti ní bá káàsì mọ́ máa rọ́ọ̀sì púpọ̀ tẹ́tọ́lá ọdún tó máa ń takùrá ní ẹsẹ̀ máa wọ́n pé báwọn lẹ́yìn sì mọ́ tí wọ́n ti báyìí wọ́n sì rò báwọn ti dáadáa ọgọ́rẹ̀ yẹn níbi tí ó dá láyé tó òfin sọ́dà lọ́wọ́ sí babajúlọ àwọn ìdíjà àwọn tó máa ń takùrá ní gbowó mú sí mú rèé wọ́n wà sí báyìí ah ìfọ́síwò. Tí wọ́n tó kàféjì tẹ́tẹ́, òun lè fi kàféjì mẹ́wàá. Ẹ bá sọ fún àyàrá jẹ́ lọ, jẹ́ ayé alẹ́gbò. Àbẹ́ ẹ̀sẹ̀ sáà dàbí sẹ́yìn ní wọn ni. Ẹ́ Kùránì tó lè yàn ká. Eléyìí ń ṣe rí ni, lọ́lọ́lọ́ lè dínú ṣe rí ẹ̀. ẹka kùrọ̀hán tẹ́ẹ̀mọ̀ tí ó sí ìwòsùn ní kùrọ̀hánì tẹ́ẹ̀rí secondary fìlí ní káàkiri kùrọ̀hánì jẹ́lọ̀ tọ́bá ní kíni àtòrí ẹ̀ṣọ́ alùkùrọ̀hánì kalẹ̀ òfin rẹ̀ gẹ́gẹ́ ní ẹmọ ẹ̀rọ gẹ́gẹ́ bí òfin àmọ́ ó ní àǹfààní yìí nínú ni lẹ́yìn tó gbé òfin àǹfààní rẹ̀ fún mi àlèfìjẹ́ náà kì í ṣe tó oríṣẹ́ ìfìjọ́ náà ń ìfọ́kalẹ̀ ní tẹ́ lọ sórí ẹ̀sọ́ kùránì kalẹ̀ pé òfin ẹsẹ̀ yìí ẹmọ́sẹ̀ yìí kí láwọn ìlú kùránì. ọlọ́run ní afàlá yàtàdá bàrú nàlẹ́ kùránì. Àyàtàdá bàrú nàlẹ́ kùránì.

ó yẹ kó máa kápóra wọn ni ó bá yẹ pé àní Muhammad òun ló rọ yóò kápóra wọn ni yóò sọ ó sọ pé nǹkan lókè èyí tó fẹ́ yóò kápó sálẹ̀. ولو كان بالنحل بغير حجاب. Ọjọ́ ẹlòmíì ló ti wá ni Lọ́dọ̀ lọ́rùn kí ìlú ìlà máa ń tẹ̀lé ẹ̀rọ. Àwọn ọba ẹni fún ọba rí ìyapa tí ó pọ̀ lọ́dọ̀ wá púpọ̀. Ìyàwó náà wà ló ti wá ọ. Èyí àwọn gbèsè orí nínú tí ìyọ́gbà bá nàbí ni, àwọn lọ́rọ̀ ara rẹ̀ ní sọ. Àmọ́ ẹ̀rí ọkàn ń jà wọn náà. èsì ló sì wọ́n lẹ́yìn. Ó ní kí Muhammad ọlọ́run dá lẹ́dá kan láàrin àwọn àwọn èèyàn máa kà lásìkò ànábì lásìkò tánàbí wà láyé àwọn kan máa kà wọ́n lè ka èdè lábáwá wọ́n sì lè kọ́ nínú àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ àtàwọn kan jù lọ. Àmọ́ Ànẹ́gbà Muhammad ọlọ́run ò jẹ́ ọmọ èdè lábáwá kà ọmọ lábára sì ni kódà kò lè kọ́. Ìtọ́lù ń pe fún mi, ó rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́. Nítorí pé àwọn gbèsè rí, àwọn gbèsè rí nígbà táwọn bí gbèsè dé sáré tó fẹ́ ìfẹ́ gbàgbé lọ́wọ́ àwọn ni. Gẹ́gẹ́ bí ìṣe sí àwọn ibi alọ́dọ̀dọ̀ wa lónìí, tí wọ́n ń takò sínú ànẹ́wà Muhammad. Àwọn rí pé sínú ọ̀fẹ́ gbàgbé lọ́wọ́ àwọn ni báwọn gbèsè yìí náà ti rí náà nù pé ọlá táwọn ń lò àwọn òmìnir lò mọ́ àwọn ní ànábì sallallahu alaihi wasallam òun ní ìmú ọ̀rọ̀ ìfún ara ẹni kẹfọn wọn náà òun ní ìmú ara ẹgbẹ́ wọn ló lọ kàtà àwọn akẹ́rin ní wọ́n ń sọ fún ní nítorí pé lọ́pì níta àní láyé tẹ́tẹ́ àyẹ̀kọ́ kò lè tàbá yìí fọ́nà ó kọ́ rẹ̀ muhammadu bí àwòrán ní ìgbésù rẹ̀ kò mọ̀ pé kò ní àdébì òní ló máa kọ mọ́wọ́ dùkà rẹ̀ báyìí kò ní adẹ́fẹ́ ẹ̀jẹ̀ bí oṣù ọ̀gbìn rẹ̀ ní tí ó máa muhammed madina wa ọdún tó aláàláyé ló bá lọ ń jọ náà àtàwọn ọ̀pọ̀ ọba rẹ̀ lọ́gbà jẹ́ sọ̀tún bí yà lọ́gbà jẹ́ káwọn kọ lẹ́tà fáwọn ará mọ́ta pé àwọn bọ̀ wá àwọn bí ọmọ ká àwọn bọ̀ wá sí náà ní àwọn wá já o wọ́n fà wọn Muhammad Rasulullah àwọn àdírẹ́sì tó kọ lẹ́tà yìí abẹ́ Muhammadu Rasulu láì ní. wọ́n bá tà àwọn àti ẹ̀kọ́ kọ́kọ́ àti àwọn àlẹ́ Muhammad ní. àmúkú ayé ní Rasulu láì wọ́n á ní ká dárẹ́tà yẹn padà sí fún àwọn onígbà rẹ́tà yẹn. nítorí táwọn gbà Rasulu láì tó fi sí ni. ọba gbọ́ ọba bá gbọ́ ọba ń bọ̀ kó jẹ́ lọ́ọ̀bá ni táyì ọkọ̀ òní ọdún wọn láyà tí wọ́n wá pẹ̀lú àfọwọ́ fún wọn fún alóòjì ọlọ́run fún kéde ẹ̀ sọ pé ní Muhammad ibni Abdullah ọkọ̀ Muhammad ọmọ Abdullah ẹ̀ kò sáàrọ̀ sílẹ̀ kọ́ fi ibi ìdí àdẹ́gbẹ̀wá pé ibi àánìjẹ́ tó jẹ́ wọn kó parẹ́ ọmọ ní parẹ́ o níyà parẹ́ wọn àdẹ́gbẹ̀wá ní ẹ̀sì òṣìṣẹ́ ìgbàlá ní ẹ̀sìn parẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀kọ̀ bàtà. Òun ti dẹ́kun àwọn agbẹ́rẹ́ bẹ́ẹ̀ni ìgbàgbọ́ ní ìsànlájúlẹ̀ ìsàn ìsàn rẹ̀ yẹn ní àríwá Muhammad ló ń àǹfààní púpọ̀ lára ló jẹ́ pé wà lára ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ tí ẹ bá jẹ́ mùsùlùmí. ìgbàgbọ́ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ìsàn táwọn kọ́ lára nìkan. Tàbá mọ̀ ìtàkùn tí ọ̀rọ̀ mi dáadáa sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́kọ̀ọ́ náà, àwọn ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ bẹ̀ wáyé rèé táà ní gbà wọlé. Wọ́n ti gbà wọlé ọtí lò nípa ọlẹ́mìtà wọn bá nígbà Muhammad orí sọ àwọn ọmọ àwọn ọmọ hàn á sì yí wọn àwọn ìgbéra wọn wò lóyún ó lè sábà ní òun lálàkàlà àgbà àgbà mọ́kálá wọn kọ̀ fún mi àlẹ́ mi mọ́kálá wọn ó kọ́ sínú sákàlà wọn àná mi ò lè kọ́ ọ́ jẹ́rọ pé nínú àdìdọ́ yìí nù nà ẹ̀rí àdìdọ́ yìí nù lórí ìlànà yìí kọ̀ wọ́n náà wọ́n lára níbi tẹ́sí fún yẹn. Ní abẹ́fà wọn ni pé àwọn tí wọ́n gbé gbèsè níjọ́ náà àwọn náà máa ní Muhammad sallallahu alaihi wasallam kò ní ká ọ̀rẹ́ lórí ìgbà kàfà wọn. Àmì ti dúró tí wọ́n ní. Wọ́n dàárẹ̀ ni arínú àwọn gbèsè tó lọ bá àdé Muhammad. Wọ́n jọ sọ̀rọ̀ wọ́n ṣe wá rí pé ànábì òsínlẹ̀ tó fi ọ̀rọ̀ yìí ó wá padà lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ ó ní mo gbọ́ lẹ́nu Muhammad sàlámà àwòkọ́wùlà lẹ́yìn sàmì sàlámà ẹ̀yìn wàlà mi. ọ̀rọ̀ tí mo gbọ́ sàmà mi sọ ètò ìdílé ẹ̀dẹ̀ lè ní ọ̀dún láyà kan ìgbọ̀nà ẹ̀dẹ̀ lè ní ọ̀dún náà lẹ́dẹ̀. ẹni tí wọ́n sọ bọ́ọ̀ bọ́ọ̀ bá fẹ́ lò ó nílẹ̀ tí wọ́n fún wa ní ánsá àjẹ́pẹ́ kìí sọ̀rọ̀ ànábì nù ẹni tí wọ́n ń sọ̀rọ̀ gbọ̀gbọ̀n ẹni bá tó sọ òun náà lẹ́kẹ̀ẹ́ jàbọ́ kára ló fi sọ ọlọ́run ọba ni ọlọ́run ní afẹ́rẹ́dáyà dáadáa bẹ̀rù nínú kòrò náà فلا يتذكرون bá ti gbé kalẹ̀ rìn, wà láwọ́ káànà, wà láwọ́ káànà Tó wáyé pé ọ̀rẹ́ ẹlòmíì ni ọ̀dọ́ ẹlòmíì ló ti wá tí èso ọ̀dọ̀ náà ọba aláà. Ìyàwó ọjọ́ òun bí ìgbé ti Ẹ̀bá rí ìyàpá tó pọ̀. Ìyàwó ọjọ́ òun Ìgbàtí máa ní ẹ̀rọ ìyàpá tó pọ̀ sí ìyàpá jẹ́ àmì ẹnu Kùránì ni, kò sí ìyàpá kanú Kùránì rárá èyí tí a bá kó fẹ́ yapa wọn ìmọ̀dúwá ni òye bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ń tọ́ bá nímọ̀ láyé ìwà mọ́ ọ̀rọ̀ tí kò ní ẹ̀lẹ́ ẹni. ọ̀nà òun lè tọ́ Ètò bá wú ọ̀pá fún ọ nínú ìmọ̀. Ọ̀nà òun ìdílé lápọ̀ bẹ́ẹ̀ o. Ìgbà ìwà ẹni tí ó ń ṣe ìlà ọ̀nà ìgbè. Wọ́n ní wàyí dájá wàbí máa dá àwọn àmọ́ ìgbà ìrọ̀lámi àwọn ìlọ́kọ̀ òbí àgbà òbí. Ọlọ́run bá fẹ́ kọ́ àwa Mùsùlùmí pàtàkì jùlọ àwọn atábá tún jẹ́ ọmọ kéwú. Fọ́ọ̀fáyìn bá ń pè wá láàpá tàbí ọmọ kéwú. Tọ́lọ́mọ kéwú ló pọ̀ nù wa ìlú wa inú ọ̀dá làbá fi pọ̀ bẹ́ẹ̀ bá ti léwu kékeré ní ìṣòro àti làmá rí ìdàbá ìdàbá àwọn wọ́ọ̀kì láàpá ọlọ́fẹ́ ti àyè wọn àwọn ayà rẹ̀ ọlọ́lọ́run kan bẹ wọ́yíjà jẹ́ àwọn ẹ̀rọ mọ̀ Bọ́bá yóò kan bóyá wọ́n rí kà àbọ́n rí gbọ́ nínú alukuhan àbọ́n ọ̀kan gbọ́ nínú alámọ̀rí ẹ̀sìn kàfí àkàfírí nínú alámúnì àwòlẹ̀ pàwọ̀. Ọ̀rọ̀ tí wọ́n rí àbíjá tó wá bá wọ̀n yìí, àbíjá tó gbọ́ àbíjá kà yìí, ẹni tí ń sọ̀rọ̀ ibi tí ń sọ̀rọ̀ lọ, ń sọ̀rọ̀ nípa ìfọ̀kànbalẹ̀, àbí tó máa sọ̀rọ̀ nípa ìbẹ̀rù Mo ní farabalẹ̀ o, ó pàtàkì sí ayé mi, mo ń gbọ́ kàmáyì, mo kà kàmáyì, mo ń kàmáyì. Bẹ́ẹ̀ ni kìí ṣe gbogbo ní ẹ̀bá gbọ́ àbí ní ẹ̀bá rí ní máa ń sọ o. Àníṣọ̀sánlá ó ní kábà bẹ̀rù márìlì ìsìnà. Àníṣọ̀sánlá òfin tó fọ́ gbìyànjẹ́ lẹ́sẹ̀ tó bá ti gbọ́ ọ̀sùn a ni. àwọn kan pé ọ̀gbọ́ ẹni máa gbọ́ lágbọ́yé bọ́sí wá lórí sọ́ọ̀nù títí lọ gbọ́ ilé ọdún tó bàjẹ́ káàkiri. ọlọ́run àwọn táwọn ti lónìí ẹni sún yìí ilé ọlọ́run ti mímọ̀ kan bẹ́ẹ̀ sì ni òun ìgbé ti fọ́ mi àti pé kò wúlò ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ló kàn gbé wá mi bá gbé wá tó wá tó wá di ọ̀rọ̀ tí ayé mọ̀tọ́ káàkiri. táwọn bá sọ ọ́ láyé bá ń sọ káàkiri tán àwọn tó bá ní mọ̀ tó bá sọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ bó ti rí rè bó wa nira fóun láti ta àlè rẹ̀ nínú tó dáwọ́ pẹ̀lú ayé lónìí. àdúgbò àwọn táwọn jẹun tó náà ń tó kọ́ alámọ̀rí wa nù. ẹnì níbi lọ́dún lọ́wọ́ yìí tí wọ́n á sọ nǹkan tí wọ́n ń sọ tí ń sọ ẹwọ ọwọ́ alábí ẹwọ àdúdálẹ̀. bí ìgbà tí sọ nípa àfà nígbà táfà akọ àbí bí àkàtọ̀ ọkà sọ pé ní dókítà pé lẹ́yìn tí ń bẹ lára àfà ìyẹ́wó ní sọ àti àìdá ò. àmì ìgbà tí wọ́n kọ́ àwọn akọ àfẹ́sì méjì ó ti ní bẹ́ẹ̀ yìí títí tó kalẹ̀ yóò sì àtijọ́ kejì lọ́mọ sọ. ẹ̀tọ́ bàbá yìí sọ láwọn ọ̀rọ̀ tó bá rí pé ọ̀rọ̀ yìí ó ní agbára ó ní owó káfà yìí sọ pàtàkì àpá àtàwọn fojú sínú owó tó bá rí irú ìtọ́jú ẹni síra rẹ̀ ní ìjọ ìjáde o. ìtọ́lẹ̀ ni pé àwọn tó bá ní mọ́ jù ọ́ lọ kọ́ńtàkì wọn mọ̀ wọn kásílẹ̀ báyìí wọ́n ẹ̀kọ́ ní kàṣíwájú wọn ìtẹ́bà ìlú ọ̀sẹ̀ lórí ìlú ìdí ìṣọ̀kọ́ mi tó fi àwọn olùpẹ̀lú sí ọ̀rẹ́ nìyẹn ni ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu sí náà àwọn gbọ̀tẹ́ nìyẹn ń sọ lóye tí ìdájọ́ lórí ìkan yẹn nínú tó fọ́ àmì àwọn sí ọmọ ẹni tí àwọn sí ọmọ tuntun láwùjọ yìí pàdàbí ọ̀nà Yorùbá àwọn àwọn tá a jẹ́ ọmọ kékeré tí mo wọ̀ tó nǹkan abájá kájú ẹ̀ báyìí jíjà fáwọn àpáta wọn jù wá lọ bí àwọn òfin nìyí àwọn orí ìtàn àwọn akẹ́bí ẹ́ tó bá yẹ ṣe bẹ́ẹ̀ tó gbé olójú tó lè ṣe àwọn èèyàn pé ibi ìmọ̀ kápá àfáàyè lóyìn ẹlẹ́kùnlẹ̀ ilẹ̀ títí bẹ́ẹ̀ nílẹ̀ tó bá gbé olójú wá gbìyànjú kàdíra nǹkan ọfẹ́ fún àwọn wàhálà sínú ọba kàdíra nǹkan ọdún wa lọ àwọn tíra rẹ̀ ní tíra rẹ̀ ní tíra rẹ̀ ní tíra rẹ̀ ní tíra rẹ̀ ní. a sọ̀rọ̀ kan fún wa a ní alìbáni ti síra kan nípa àdìsí sọ híwà tó lọ yìí ẹni gbogbo tó kó sí ẹni sọ híwà ni ìwọ padà wá kà ọwọ́ ojú sọ híwà ní àdìsí àbá yìí mọ̀ tó ti kú yìí kí ni ká ṣe ètò ṣe bẹ́ẹ̀ ṣe pé a ti ń lọ́wọ́ pé tó bá rí tó bá kọ tíra mí lẹ́yìn tíra yẹn tó bá lóyún pé wọ́n sọ pé ìdíje wà ń bẹ̀ pé mo ti kọ tíra bá ti yà ní láti fi ọlọ́lá sí ọ ẹ lọ́wọ́ bẹ̀. ṣùgbọ́n tó bá fẹ́ ṣe báwọn tó ọ̀tọ́ bá ti ṣe ọtí ju ààrẹ lọ bí ẹni tí máa ń béèrè béèrè náà àpá ẹgbẹ́ ìgbẹ́ ìlú kò débi kẹta o. ìtọ́ ọmọdé fún ààrẹ ṣe mu bí báwọn àpá àti ìwọ́n rẹ̀ ṣe mu ọwọ́ akadínà ọ̀tẹ̀ náà dáa kọ́lọ̀ lè mẹ́jọ ẹ̀kan ìjàmú ọ̀tẹ̀ bá kadínà lẹ́ẹ̀kan tẹ́ bá tó fún kàlẹ́ ẹ̀kẹ́ sí i àwọn ìgbà mí ìlú hàn sí tí hàn sí nígbà. kí ló wà tó yẹ kí àwọn àbá tẹ́ bá kọsílà tẹ́tẹ́ the same prayer wọ́n tó wá tó sí àǹkọ́ wọ́n fi nǹkan mí kan wọ́n ní àwọn nǹkan mí kúrò kí ló wà tó yẹ kí ń ṣẹlẹ̀ tẹ́lú ìṣẹ́jà yìí so ọ wá fún wáyé pé tí àtàrí yóò tún kó síra nǹkan lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọ̀tọ̀ kanú dáadáa o lẹ́yìn ti bẹ́ẹ̀ ọba mi jẹ́ iṣẹ́ yẹn ló pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lónìí bí kì í bá àwọn ọlọ́kàjẹ́ púpọ̀ ẹ̀rù síra àpọ́nà wọn ti sọ síra wọn ti sọ di kọ́ ìdàtò àlàlíyà afọ àkọsíra ó wá sọ àwọn ẹ̀sìn títà wọn fi bára wà lò àwọn oníṣẹ́ náà ألا تجعلوا خلاف غيرنا سببا من خلاف عليه ìtàbà sọ ni pé ìyá pàtí ni àti ẹjọ́ ní ìní ìṣúná ìwọ́n ní ìṣúná àbí ìṣúná àbẹ́ẹ̀dì àwa rí ìyapa kan àwa ìyapa lórí àpá kan tá ìṣúná lòun ìyapa tá a lápá ìṣúná ni ìwọ́n lè ṣe súnmọ́ ń tẹ́ rí òní ẹ̀mẹ́jì ó dájá alẹ́ sẹ́yìn méjèèjì sẹ́yìn náà gbọ́dọ̀ pé ìwọ́n lè ṣe súnmọ́ ìlú ètò rí súnmọ́ bá. sábà wo ọ̀rọ̀ yìí ó fẹ́ jọ ọ̀rọ̀ àkàndánà bọ̀dọ̀ ìdá farabalẹ̀ wà láìpọ̀ yọ iṣẹ́ àbáyé ń sọ ni pé àwa tá a jẹ́ ní súnmọ́ ní ń bá wí. ayé rí ìkẹtẹ lára ẹnìkan tó ẹni yìí fésùnà ní àpọ̀lọ̀ ah, tèmi náà ní. ìwé ní àtẹ̀mí báyìí báyìí báyìí. àlàyé wá sí nítorí sọ náà kò yé mi èsì rí jẹ́ nìkan yẹn ó yọ kó nínú oníṣùnà èsì rí nu. ọ̀rọ̀ gbọ́ pé èmi má kí ni wọ́n ní wọ́n ní oṣù oníṣùnà má ọlọ́run nítorí nǹkan ni pé àwọn tá a jẹ́ mùsùlùmí ń tá a bá mọ̀ pé ajọ nífẹ̀ẹ́ ni kò lórí ẹ̀jẹ̀ rí nílẹ̀ kí ẹni tí kákàtì yapa ọmọdé àwò òun ni wọ́n fi kó fún sí Ahmadiyya ṣíra wọ́n kó jọ ẹ fi rí wọ́lẹ̀ ìṣẹ̀kan lájọ́ wá à ń wá ìjọba ẹ̀sìn ni kí ìdí àfa wa ní ìdí àfa ní pé kó mọ̀ ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ nǹkan ìyàtọ̀ ọ̀fẹ́ lòun àwa ara wọn kan náà tàbí àwọn náà máa gbọ́ yìí bí òun náà ẹni ní ti gbọ́ yìí àwọn náà wà ti gbọ́ yìí bẹ́ẹ̀ òun náà ti níjà náà nù. láì fàyọ ní òkèjì síwájú àfa yẹn pa ní ìṣèǹtì náà ni àfa yẹn wọn apàdà ń tó ń gbà ní wọ́n bí afáwà Fauzan nínú àwọn àgbà afá àtàwọn gbé mi tẹ́kọ̀tà àbá fi lè sọ báyìí ọ̀tọ́rìtì mọ́ ọ̀ àwọn tí dábàá fẹ́ máa kàwọn àgbà afá àtàwọn gbé lórí báyìí àwọn àtàwọn àwọn abéèrè ọ̀rọ̀ ilé wọn pé ẹgbẹ́ kan ẹ wo kọ́ìdà yìí tí ò jẹ́ kọ́ìdà àwọn ẹ̀kọ́ wa ẹgbẹ́ mi tó kù sọ ṣé òun ni ẹni tó kọ́ ni ẹbí ìlọ́wọ́ rẹ̀ níbi ìsàlàyé tó gbà lérò mo fẹ́ dára lálẹ́ ní o ó mọ̀ pé àwọn ọmọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti gbé wọn gbọ́ nínú kábàá gbọ́ bí ó ṣe é ṣe bẹ̀rù àwọn afẹ́ ìṣẹ́ bá kọ́ ṣe é ṣe bẹ̀rù wọ́n fa ọ̀dà àwọn ọba àpọ̀nà mọ́ àbí kí é ó fẹ́ kí wọ́n lè pè é. àfàdà ẹni rẹ̀ di ìgbà tó tẹ̀lé irú tó bí ọlọ́fẹ́ kọ́ fún ara ẹ̀ náà ẹni tàbí ìdìkan náà àdìsí ànábà Muhammad sọlọ́lá ọ̀sánlá tí n tọ́ bọ́ yìí ẹni tó àwọn sọ́mọ ìṣe sí wọn nu wọ́n bá wà sí báyìí yóò pa sí náà ni ó lè fi ta ni yóò pa sí náà ni. ọlọ́run ni bó bá ti ṣe bẹ́ẹ̀ wà láwùrọ̀ bù ú. wà láwùrọ̀ bù ú ilà ọ̀tọ̀ òòyìn wà nígbà òyìnbá òyìn àbúkọ̀ ìgbẹ́ ìtàn. ilé ìwọ̀n ọ̀gá ìṣẹ́ máa ń bóyìí bá dá tó nígbà tí ẹ kanu kùránì bẹ́ẹ̀ tẹ́wọ́ náà tó ń yí tó ń yí ojú ọ̀nà tí ń gbé ta ìbẹ̀rù lọ́wọ́ àbí tí ń fà kọ̀ọ̀bá ilé ìkẹta ìfọ̀kọ̀bá ilé ìkẹta lọ́wọ́. Wọ́n ṣe ń dá ọ̀rẹ́ padà lọ́kọ́dọ̀ àmì Mùhàmmad ni. Ẹjọ́ orí wákàtí ti ṣàlàyé ọ̀rọ̀ yìí. Kí ni àná ti sọ ń pa arúgbó kan báyìí? Wà àdúgbò ẹ̀kọ́ bọ́ọ̀kì sálẹ́bì láyé máa àwọn kan náà délé gbọ́n lọ sí àwọn ọ̀dọ́ mi bẹ́ẹ̀ bá gbà àfà àwọn kan fájú ọmọ bẹ́ẹ̀ bá ti rí ọ̀rọ̀ tó fẹ́ ru yín lójú àbọ̀rọ̀ kan tí ò gbẹ́rú àgbọ̀ eléyìí rí ní nǹkan ti sọ ní ẹ dá padà lọ́sọ́dọ̀ àwọn tó mọ̀jọ́ tó bá jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ìyáàmà ìmọ̀ ọ̀rọ̀ ìrìnàjò ìṣèlú náà yẹ kò bá jẹ́ wípé àwọn tí wọ́n ń dépò kan àwọn kan ń bẹ ọwọ́ kan sọ àwọn kan dépò àìsìnbáàkọ nínú àwọn àfà kìí ṣe gbogbo àfà ló dépò ìsìnbáàkọ kí náà kò ní ìsìnbáàkọ tí yẹn káyà kò hánì yìí ó káyà yìí ó káyà yìí ó kàdífì yìí tí wàá mú balójáde mẹ́tẹ̀ẹ́yà ìdájọ́ àwọn nǹkan tí ò fẹ́ lójú ayé àmẹ́bà Muhammad tí o sí láti àwọn sàábà tí ò sí láti àwọn akálàkù tó kọjá lọ tó wà ní nǹkan yìí ó túmọ̀ báyìí àlejò ògùn báyìí náà kì í ti gbogbo ní wá tó wù mí lónìí àwọn èèyàn gbà kálukẹ́ ilé àkùrá ní gbogbo yìí òun náà ti mọ láwọn apá tó wá kan jẹ́ báwọn apá wo ṣe é ìjọba ní pé sódà tó yẹ máa sapá sí sódà tó yẹ máa ẹ̀jẹ̀ tó yẹ lè fa ẹ̀jẹ̀ lára ẹnìkan púpọ̀ ẹnìkan ẹni wọn ti lọ sí ibi tí wọn ti lọ lọ́dún àti ìjà yà lẹ́yìn mi àwọn ọ̀sán wọn bá sọ kalẹ̀ àwọn afọ àwọn ọlọ́wọ́ àwọn àyàkà nù kò hàn ní wọn àti ìjà nù kò hàn ní wọn àti ìlú ìdájọ́ ìjáde ní ó lẹ́tọ̀ kò lẹ́tọ̀ lákòjú rẹ̀ èyí ti gbogbo bá tẹ́wú tó sì mọ̀ sí mọ̀ tẹ́wú ló lè fi ó tí máa ń dé kó tí máa ń dé ẹ̀rọ tí máa ń dé lára yẹn. ọ̀hún ní àwọn tó lẹ́kẹ́ máa dáná ọ̀sìn wọn lọ́ọ́ ti jàǹfà ọtí ọtí ọtí ọtí jàǹfà ní jẹ́sì ọ̀hún ní kò sí sí wọlé sọ ẹnìkan sọ̀rọ̀ kan ládùúgbò àyíjọ kan ó sọ̀rọ̀ yẹn tó bá sí ọ̀rọ̀ yẹn láàrin àwọn onímọ̀ ni ló ti sọ ni wọ́n mọ̀ fún jẹ́ aláìmọ̀kan wò ni òun sì ń rí gẹ́gẹ́ bí onímọ̀ lòun àmọ́ àwùjọ tá a wà àwùjọ tó dọ̀ sí tí òun máa ń pa ẹ̀sìn ni wọ́n á fojú ọ̀rọ̀ bíbí wọ̀ rẹ̀ nìyẹn ìgbà yẹn ìdára àwọn ẹ̀gbọ́n tún náà yìí tí ìdáwọ̀ tá a fi àwọn ọmọ jáde láti ìlànà ìyá ní Mẹ́dínà òbí náà wá àtẹ́ǹdì rẹ̀ ilẹ̀ ọlọ́run títà àbí ní ayé mọ́nà nínú àwọn kágbọ̀ wà ládùúgbò òun ṣe dìbí lọ ìlọ ìbẹ́jì náà náà wà ní bàbá àdúgbò yóò àágbé ìsàmì wà nù ìwádìí tàbí ṣe táwọn ṣe ó ti yàwó sí wà sí táwọn yẹn ṣe èyí lè ń sọ yìí ó bá sọ pé ìjọ tó ń gbé ní ooo fún fún ilé yìí ẹni èdè fún òní gbé lè lábá wá ó wá yílò ní padà nítorí ní ọjọ́ kò sí kílọ̀ ọ̀hún tó ní dáká tó tó lábá rọ̀ àbí lábá kan kọ́ ni àfi kí ìbá ti lábá kan kọ́ ni pẹ̀lú bí iṣẹ́ pé nǹkan yà lè ní àfi kí ìbá ti lábá pé kó gbé lè lábá wá ó wá ní àyàfi kí ìbá lábá fi kọ́ kíra yẹn ní ìpínlẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀sán jẹ́ jẹ́ lábá wá ìbá sọ́ńdọ̀ níyì ìgbéraga tó kọ̀ọ̀kan àfa nínú nílẹ̀ Yorùbá wọn yàn ẹ̀ èdè lábá ló lọ kọ́ olóhùn sì máa fi tọ̀ sí ní tó bá rí tó lójú nínú tẹ̀sí rí èyí ń sàn àfẹ́ ìlú náà kò lé tẹ́lẹ̀ yìí kò ní sì wọ́n ní kẹ́kẹ́ lójú nínú sẹ̀ríà tètè ló fà á tí àfa kan àfẹ́ èkó tó ń fi ó ṣe jọ́dá Adébọ̀ Màsánmà Sọ̀sánná, wọ́n lọ́fẹ́ kí wọ́n àtúgbà lábára tó ní oòrùn lábára tẹ̀lé lóyìn náà lábára ń bẹ́ẹ̀ tó gbọ́n rẹ̀ dára lé káàndọ́ lábára òye wọn tó. nígbà tó wá débẹ̀ àníbìsẹ́ kí irun àtúndà ló túbọ̀ ẹ̀. wọ́n ti wá kí tán àgbà tán sí lọ́wọ́ ẹnìkan á wọlé òun wá kí lákàtà ìfàjẹ́ nígbà tó wọlé wọn kí àtúndà lọ́wọ́ àwọn nìkanlẹ̀ kí nẹ́fílà náà ti ṣẹ̀ká lọ bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ ni ẹ ṣe nìyẹn. àníwá bàtà àti sálámàtà àníwá dájú kọ arákùnrin rẹ tí ẹnu tíra alifu kan náà kọjú láì bùtà alifu yẹn àwọn àbáwò kà á fọ pé méjì ni a a pèsè a mọ̀ ah, ah. ọ́ fa bí méjì ni owó tó ti díjà tó wá ká wọ́n falẹ̀ yọ̀ náà àtàwọn nínú ṣubuhi ah, àrùbà òun wá ká pé àdìmọ̀ àtúbà ó ti di mẹ́rin ìntánẹ́bí fi gbé ṣubuhi àrùbà ìwọ́lákùnrin yìí ṣé ìwọ̀n alábàáwá di mẹ́rin bí àwọn afọ́wá di mẹ́rin bí ni bí ó tẹ̀yẹ̀ tí ìbára yé yẹn tó lọ wo báàbù kọ́kùtù ní mọ̀mù kọ́ rí lọ́kọ̀tíra kẹ́lẹ́dà àdúgbọ́n tí ń sọ yé bẹ́ẹ̀rẹ̀ nǹkan rí tíra kan tí èsè pé tíra kan bàbá bàbá ló lójú kan tí èsè bàbá ìta lójú rí òun lọ rí ní tó fi pé kọ́kùtù tíra yẹn gẹ́gẹ́ ìjà ó kì mọ́ ti sọ̀lá níbi ẹ̀mọ́ àdìsí ààrẹ àdìsí ẹ̀sìn tọ́pìkì ó gbọ́ ẹ̀ẹ́dì ọ̀pẹ́ tó bẹ̀lọ́pẹ́ lu ìgbà ókùn náà fi sọ̀lá láàsọ̀lá àtà ó láàrí mọ̀túbà tó bá ti gbé òun dìde ẹ̀gbọ́rọ̀ kí òun nígbà àti ìgbà gbé dìde ìpín mọ́ gbà dìde dìde nìyí. kẹ̀kẹ́ tó gbé òun tẹ̀ wé tọ́pìkì ìtẹ̀wéru tó bá wọ tọ́pìkì náà ní nọ́fílà mi mà ń tánà bí gbọ́n Ànábì sallallahu alaihi wa sallam ara àwọn tó ti gbọ́ ìgbà bíbí yẹn tó ní ànígbà bíbí ní gbọ́nù Buhari Buhari kì í ṣe gbọ́dọ̀ Buhari sọ pé àbúgbà ńkọ́ mẹ́rin ni ẹ ti wo tó ti yẹ bíláyẹn rẹ̀ tó lábára tẹ́lẹ̀ ẹjọ́ náà ní ìdààmú ọmọ ẹlẹ́wọ̀n tí ó bá tó bá wọ lójú ọ̀rọ̀ lọ bá àwọn ẹ̀kan nú àwọn tí wọ́n jọmọ tó ń bàbá rẹ̀ wọ́n jọmọ tó ń tiẹ̀ náà táwọn ríran ìmọ̀ ẹ̀dàkùn hm, bẹ́ẹ̀ bá tẹ̀lé lápapọ̀ kàlà ló gbé dúkùn pé ẹ̀yà fà láti kìí ọ̀rọ̀ ilé bẹ́ẹ̀ bá sàlàyé àti kìí àwọn ohun kọ́nà ní èrè bẹ́ẹ̀ máa rí ẹ̀ṣẹ̀ rẹ̀ oníwọ̀n ti àtọ́ bá ìjẹ́ sí yóò aṣọ orúkọ ìṣe gbogbo nínú nílé mọ lọ́jíìkì tí buhari ti máa sọ̀rọ̀ yóò ní sọ́wọ́sẹ́ gbọ́rọ̀ buhari yé ẹ̀wọ̀ ẹ̀kọ́ wo tọ́pìtì tó tán ọ̀rọ̀ náà tó máa káwà dìbò tí ó wà sálẹ̀ oníbi ẹgbẹ́ yé ìbẹ́ tẹ̀sí ẹ̀wọ̀ ni ìbẹ́ tẹ̀sí ẹ̀wọ̀ ni ọ̀pọ̀pọ̀ kẹ́kọ̀ọ́ wọ́n náà mú yẹn nù ẹnu yìí lásán bó bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ولو ربهم ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر لعلمه لعلمه الذين يستهزئونه Àwọn tí àwọn tó bẹ̀rẹ̀ nímọ̀ ìṣẹ̀rẹ̀ jẹ́ lọ ní ọjọ́ tó mọ́. Àwọn ní àwọn ọjọ́ tó wáyé ẹ̀sùn tó tó ẹ̀sùn tó wà jẹ́ ìtọ́wọ́ mọ́. Ọ̀kan tó mọ̀, ó tún ní Buhari, ìdáhìnà ka Buhari mọ́, Buhari ò lára àfíà. Ó ní Buhari ní kí a pààyàn. Ìjọba kọjọ́ wájú wa, sábà ń kí wọn mẹ́ta bọ́yá síra buhari ló ta tó bá ń sọ ní ìbẹ̀ tó máa kọ tó máa kọ kọ́ pàṣẹ àlùmọ̀dì ẹ wọ́n fẹ́ kọ́ bù lásán wọn á fi alẹ́kùn sí lórí wọn bọ́yá gbà ti gbé òrálẹ̀ tó àbí sáré fi ti parẹ́ torí àníṣòro kò yí torí sọ́rí fún ọmọ sáré fi ti dá yìí àbí ìdájú ó gbọ́dọ̀ yé fa àlà ó gbọ́dọ̀ yé àmì ìṣòwòpò mi àbí kó jẹ́ pé èsì gbèkó sí i gbogbo sàkàkálẹ̀ yìí ìkóṣèlú ara rẹ̀ ń bẹ̀ o àwọn ni báyìí tó lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wọn náà lẹ́bi sọ̀rọ̀ láwọn wà lẹ́wọ̀n náà ó sọ bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ọjọ́ rájú rẹ̀ dà padà ó tún fẹ́ ọjà padà tán ó tún fẹ́ kọjá lẹ́ẹ̀kejì ògbọ́n tó wí ó ń dà padà àbúrò Fàkọ́ alùpùpù ìkọ́fẹ́. Fàkọ́ sínú ìlú. Èmi òun wá tu ọ̀sálàwó ọ̀sílò á. Ah. Ànábì ni kọ́dà àwọn àfà tí wáyé pé bọ́ọ̀tù wá fi náà nù pé fàkọ́ sínú ìlú bàjà. Kẹ̀kẹ́ ìtumọ̀ fọ́kọ́ sínú ìlú ni tó ń tó ń kó bàjà òun ti bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó wà lọ bá àwọn àfáwọn onímọ̀ ṣẹ̀ríà kí wọ́n ṣàlàyé rẹ̀ fún Ṣé àwọn amúdàkàdé yìí rán

èmi ò lọ́wọ́ mọ́ bá bùjàká bì í gẹ́gẹ́ bí sèé kọ́nà kọ́ ọdún kéèyàn ká bùjàká bì yàtọ̀ pé abúlé bí kí ni àmọ́ wá tún kéèyàn pa àwọn afáwa ni pé ìtumọ̀ rẹ̀ ni pé sítọ́ọ̀kì yẹn ní kọ́ tó gbé lójú ẹ̀ sí mọ́jọ̀ kọjá náà ni gbé lórí pé òní kọjá orúkọ sí fọ́tí o ìfọ̀ ráńdáyà o ó wá dìjà ẹ wá mú jàkadì ní wájú kọ́ni pé àlejò ní ká fọ́ àwọn afá ní ó gbàgbọ́ yìí rẹ̀ ẹwọ ọ̀rọ̀ àdìsí alẹ́bà Muhammad sọ̀tọ́lá àdìsí ní ó wà ní Muslim afá wa máa wúyà lọ́gbà àdìsí wa máa wúyà bin Hakam nígbà tí ẹnìkan sí tó ń sọ alhamdulillah àmọ́ máa wúyà ní ẹ̀hẹ́n yà hàmùkàlá wọ́n sì àwọn bàbá ànábìwá àrígbòbí ànábì ó jẹ́ kíjà àwọn ànábìwá fà á ànábìwá ni àwọn ìṣàlàyé ọwá ṣàlàyé fún ó wá kọ́ láǹfààní àti bí àwọn béèrè kan ó wá béèrè pé tó dáa fún ẹ̀mọ́ yẹ̀ṣẹ́ o fún ẹ̀mọ́ lọ́gbọ̀n fún yẹ̀ṣẹ́ o àwọn ẹ̀kọ́ dà nígbà ń sọ ń béèrè ó wá lọ́dọ̀ àwọn kan ń bẹ o ìpèlè àwọn ìlà làwọn máa ń fà pé àlejò wa ní ń jẹ́ náà ànábì ọlọ́run tí ẹ pé òun náà máa ń fa ìlà ẹni tí làásì ẹ bá ṣe déédéé ànábì yẹn ẹ̀yìn tó náà bá rí bẹ́ẹ̀ tó náà ló bẹ́ẹ̀ àwọn amú pé ẹ̀sìn nípa tí ẹ ẹgbẹ́ wò ẹ máa fara balẹ̀ ẹ wà lọ sọ́dọ̀ àwọn àfa tí wọ́n ní mọ̀ nípa àdìsí bẹ́ẹ̀ káyìí ṣe rí àwọn àfa aláàdìsí àwọn bá wọn fi tó àdìsí kí ló fà á àdìsí náà máa ń túra wọn bí tiwa náà ti gbé èyí máa ń túra wọn. ẹ̀kẹ́ jù pé àwọn lè mọ ìtàn wọ́n lè mọ ìtàn sábàbù tí àdìsí náà ti ṣẹlẹ̀ ìtàn ilé kan lágbẹ̀lú rẹ̀ bí àdìsí máa ń sánà súnà ká àkànà àti máa ń sánà súnà ká ṣẹ́yìn ìhà bí ìbá wo tí ó fi ṣẹlẹ̀ olókùnrin yàn bí ìbá wo ó ẹ má tún bá ọmọ tó yìí ẹ gbà lórí nítorí pàtà láwùjọ ti lórí nù kó rí kálukú àti ń wa àti ń bíbí wa kálukú wa ń dákẹ́ wútú àwa dá pàtàkì àwọn àfa àmọ́ àwọn kùtùkùtù tọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn ápà kí èsì nǹkan àríwá tó wá bèèrè lọ́wọ́ àpá pápátọ̀ àwọn àpá àti ọmọ dáadáa yóò yarí ọwọ́ sí rọ́ọ̀kù ọwọ́ máa èmi ò rò pé tán ìdí máa ń fa nìyẹn tí ẹni nígbà tó bẹ̀rẹ̀ bí àdéhùn ní ẹ̀bá dé lọ́wọ́ mi o nǹkan mọ́ kọ́ nǹkan sọ́ọ́ tó bí ah nítorí èdè ti sí ìpínlẹ̀ ọ̀rọ̀ ìfáwọn ẹni bíbí à àwọn ẹni tẹ̀wé àwọn ẹni tẹ̀wé ẹnu nígbà wo dáadáa nígbà ọ̀sẹ̀ ìmọ̀tẹ̀ ẹ̀tẹ̀ náà ni tí àwọn àwọn tó ń tẹ̀wé tẹ̀lé kílẹ̀ àwọn máa ń fà tó ìlà tí ànábì ní wọ́sàkọ̀ òun náà ti délé alábẹ̀rẹ̀ fún wádìí káàkiri ọ̀dọ̀ àfa mo ka tí dàbí kò yé mi mọ́bẹ̀ mo sì wá pe àwọn àfa méjì pèsè tí ń ka yìí bó ṣe nínú ọ̀nà wọn á ṣàlàyé àlàyé wọn á jọra wọn wọn á pápọ̀ níbi náà ká kódà àwọn sọ́dọ̀ bí wọ́n á sọ́dọ̀ pé àwọn sọ́dọ̀ pé ó yẹ ká lè kọ́ ọ̀dọ́ ẹ̀mọ́ rẹ̀ ni àmọ́ nínú ìbísà tó náà bá fún ànábì yẹn ni tó bá kọ̀ndẹ́mù rẹ̀ ó ti kọ̀ndẹ́mù mọ̀ ìbísà tó náà fún kọ́dà wọ́n sọ débi pé ìdá béèrè kọ́dà fún àkànṣe ìgbà pé kọ́dà tí wọ́n dámọ́ náà sọ orí ẹ̀rí tí wọ́n dámọ́ wọn kọ́ wọ́n sínú pé àwọn ìfẹ́ yìí tí táwọn náà ti takọ àwọn èèyàn sani pé wọ́n ń yọ tí wọ́n dámọ̀ sọ pé náà sí ọ̀dá wọn sọ táwọn àfáà náà sọ láwọn àfáà tí wọ́n ti ṣáájú hadith yìí àtàwọn àfáà tàbí ilẹ̀ wọn wọ́n á gbégbé pé bóò lọ́ọ́ ṣe mọ̀ pé ó ṣe dédé kí ó ṣe kàmẹ́bìnrin ó ẹ̀ sí àyímọ́ bóò lọ́ọ́ ṣe mọ̀ sí ọrí àti ẹ̀rí àmì ìtàlẹ́rẹ̀ sí ọrí àti ẹ̀rí ó ń yà tó kọ o ẹ̀hẹ́n ó ṣe déédéé tiẹ̀ náà nù o bó ọlọ́mọ kò ṣe déédéé rẹ̀ wọ́n ní tí òṣìṣẹ́ náà ti kọ̀ndẹ́mù rẹ̀ pé tí wàá kọ̀ndẹ́mù báwọn ó ti kọ̀ndẹ́mù rẹ̀ jíjà kan tọ́lọ̀ ń fana bí ọlọ́ nínú tọ́lọ̀ ń fún ìgbà tọ́lọ̀ ń fana bí fún hánì o tọ́lọ̀ ń fún wọn nù o ó ṣe mọ̀ pé kí o ó dàbí ọ̀dà tó kàtà rẹ̀ èyí ò fún ẹ̀kọ́ ìyẹn lè yẹ wò èyí màá tó máa ń lò gbogbo àlàyé ìjọra mọ̀ tó sọ náà ń jẹ́ tọ́rọ̀ ọ̀ṣọ́ ọmọ bá ti rí ọ̀rọ̀ tó wà dá máa wọ́n o dúró tì í sí ọwọ̀rọ̀ gúnlẹ̀ wọn ni àgbà tí sẹ́yà dáhùn àtọ̀bà lọ́rin jà ní bí ó ń jájẹ́ra wọn bẹ́ẹ̀ ń fi ọ̀rọ̀ ni àbùkù lẹ́sìn kan bàbá pé nǹkan ẹ̀sọ́ pé bàbá ò ṣe trust ẹ̀ nípa bí ẹ̀ àwọn à ń pín wọlé pé kọ́dà ń sí ànábì sọ ṣùgbọ́n bí wàá dáhùn náà sọ rẹ̀ ẹ̀ wò ó ẹ̀wọ̀n ni nígbà tí wọ́n dàgbà nípa lọ́rin ṣe pé ẹ̀ẹ́dẹ́ká ní trust náà fáyín mọ́nù ayẹ́pẹ́ kò yẹ sòdì bí mi dẹ́ sọ́mu o nígbàtọ̀ àti yẹn bá ń já ló wàá wá nǹkan nìkan ló wàá lọ tó bá nǹkan ọmọ tó lè yàn wọ́n jẹ nígbà tó ọmọ. nígbà tó yẹn ní kọ́ ní já àlùmọ́ náà lè hàyà ẹ wọ̀rọ̀ ó ní tó kí ìyàwó yẹn bá. àtọ́nà bí ayà lọ ìyàn fún wọ́ọ̀dì náà sínú àwọn ẹ̀kọ́ lélẹ́ yà ọ̀wá bẹ́rẹ̀ rí lẹ́nu Muhammad rahimahullah ta'ala ìdá àlẹ́sà àti mọ́tàlá nípẹ̀lẹ́pẹ̀ náà níbi àwọn ọ̀rọ̀ tó mọ̀ dá sí tọ́ba kásílà kásílà ẹ̀dá lọ́kàn nípẹ̀lẹ́pẹ̀ náà máa lè sàlàkà fi rí ìmọ̀ tó ọ̀rẹ́ tó sọ wẹ̀ rí tọ́ba ti yí ọ̀rọ̀ kan àfi nǹkan káàrí ó wá bẹ́ bẹ́rẹ̀ ìmọ̀ pé àmọ̀ bẹ́rẹ̀ lóyún rí mọ́tò jáde ní tó ni pé ta ń sọ wẹ́ lóyún rí bọ́ọ̀ ọ̀hún tó jáde ìmọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa ní ọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ tó pọ̀lọpọ̀ àwọn àbá ẹ wọ ọ̀rọ̀ alábàtẹ̀lẹ́ra ẹ wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àbá afẹ́ ìṣẹ́lẹ̀ fún mi o lára àwọn ọ̀rọ̀ olùkọ́ náà ní Buhari ó náà nẹ́bí eré kù ó ní mọ̀ ní Buhari sọ pé ànẹ́bí eré kù àìsàtọ̀ ó rẹ̀ kù bẹ̀rẹ̀ kan ní àìsàtọ̀ rẹ̀ kù obìnrin yẹn ó rí pẹ̀lú nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àdìsí ẹ̀ mọ̀ but àwọn ò gbé àdìsí wa tán àdìsí ò sọ pé àdìsí ṣe ìdì but ẹ bá lè wà àdìsí àtàkùn ọ̀run àwọn tó wà ní ìpàdé àkọ́kọ́ àdìsí tó wà àwọn tó bá jẹ́ àdìsí kò sí tí ibi ń jẹ́mọ̀ àdìsí ní wọn lójú àmọ́ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ àfà kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ń kó láyé kọ́nà tó bá wá dìsí ní sọ pàdé rẹ̀ nígbà dìsí ọ̀rọ̀ ní ilé ìṣẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ṣe tí wọ́n ní àbá ọjà ìdìbò àkínní ìṣẹ́ ara kí ní kọ́kọ́ ara dà yìí ẹ̀ wọ́n wá wọ́n wá mú àwọn eré ìdílé ọ̀la yìí wá wọ́n wá fi sọ̀rọ̀ àdìsí ọkọ̀ mọ́ra wọn wọ́n ní kọ́dà wọ́n sọ ìdí ẹni yẹn wọ́n lórí alánàbì kọ́dà akọ́lọ́wà àdìsí ní sáà ní pé àwọn Aisha àwọn ni wọ́n dá ọgbẹ́ yẹn nítorí àwọn náà dá ọgbẹ́ báyìí fún obìnrin tí ó fi ṣe àwọn ìwúlẹ̀ àfáàní Muhammad pé òun wà sọ wọ́n fana nǹkan tá níbi fẹ́ dán tẹ́lẹ̀ ti fi sórí nǹkan yẹn wọ́n gbà pé wọ́n lálẹ́ mi lébo bẹ̀rẹ̀ ìwé ni ìmọ̀ àkàlì náà ń jáde ọ̀dà lú ọwà béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ní ìmọ̀ nípa nǹkan yẹn tí wọ́n wí yà yẹn ó ṣe jẹ́ pé wọ́n kánú pẹ̀lú èdè lábàtọ̀ lọ́gbọ́ wọn à kò rí bẹ́ẹ̀ o àmọ́ ọ̀ka bẹ́ẹ̀ àbọ̀ àwọn àkàtú bẹ́ẹ̀ ọgbọ̀rọ̀ kan ní ẹ̀sẹ̀ wọ́n tó sọ ọmọ tó wù lẹ tí wọ́n rí nínú ẹni tí wọ́n rí inú ìmọ̀ báyìí làwọn lọ kọ́ pẹ̀lú ẹgbẹ́ lọ wọn. bìsọ́nà báyìí náà àwọn ilé àwọn ọmọdé o ó ní ànágbà Muhammad sallallahu alaihi wa sallam ó bá aisha sùn nígbà tá aisha ń ṣe àìdọ̀ lọ́wọ́. a sì fi rí àdìs ní aisha sọ̀rọ̀ tó ń jẹ́ ní Bukhari ìgbà ayélujára lọ́mọ́ni. ó wá ní àyíká sọ pé àdébà kan sọ náà ní ìgbà ṣéwò ni tí àdébà sọ náà ń tó wúlò ó ní máa ń bì náà fún ìgbà ìṣáájọ lọ́wọ́ ó ní àdébà pé àníṣọ pé bàtà tẹ́gìrì àdébà ní kí wọ́n dá sọ búra tẹ́gìrì yẹn òun á lọ sí pé àdébà ní kí wọ́n fa bẹ́ẹ̀ wọn. nípa àfáàsì tu ìtumọ̀ ẹni pé ó lo tówẹ́ẹ̀lì tó fi bu ara rẹ̀ ìkànnì sẹ́ni di mọ́lá tó náà inú kó mọ̀ mọ̀ bẹ̀tẹ̀ ìdáká tó fẹ́ káńtà dé lẹ́nu ìdí ẹ̀kọ́ ṣe bí àwọn àfà tó wà ní sọ̀rọ̀ àbí ẹ̀kẹ́ jọ ń jẹ́ àfà àpapọ̀ ẹ̀rí bí mo kà á Buhari pọ̀sù bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ tó pàmò sílẹ̀ lágbájá ó gbé náà ti gbọ́ yín náà nù. nígbà tí mo sọ fún mo fún náà nígbà tí ìdáwà ìmú náà lọ tọ́lọ̀ sọ̀rọ̀ ìdánilọ́ tún lẹ́yìn. nǹkan tá a dáwà dé mẹ́ẹ̀ tá a bá kà dé mẹ́ẹ̀ ó yàtọ̀ sí ta kọ́lé tó torí ààbẹ̀ láyé rí tí gẹ́gẹ́ mọ́ jẹ́gùn àwọn ìfara tó wú ni apá ààbẹ̀ láyé rí tí wọ́n jẹ́gùn wọ́n kúnlẹ̀ fún yàn ààbẹ̀ rí àwọn aṣòwò àti ẹ̀jọ́ pọ̀ jọ ẹ̀mù níjọ́ ọkọ̀ bá borí wọn nínú ìgbọ́ yìí ìyí wọ́n rí pé ìyí rí pé ń àwọn tá a jọ lọ àwọn mẹ́fà ni àwọn parí àwọn parí àjọmọ̀ lọ́nà lẹ́tọ̀ tí dr vẹ́ẹ̀bù ti fún wa lónìí sílẹ̀ ń gbé yín bẹ́ẹ̀. yà àwọn ẹni tí a dúró nípa inú sọ ìṣe mi náà gbé ìlànà àjọ ìṣe ọ̀dà ìlànà oṣù tàbá mi èmi ti délé gbogbo ìwé ògbò mo bá wọn fún mi èyí tí n ṣe lọ́wọ́ níta ń ṣe ṣe ìṣe mọ ìkànsí mi mọ ọkàn náà ni èmi bá dé dọ́kẹ́ ìdì èmi bá lọ fún wa pé àwọn ọ̀gẹ̀dẹ̀ pé èmi ò kéde mi jà náà ti dé bẹ́ẹ̀ ni o <laughs> àwọn ni àwọn ah, ti fún mi nà ìbá jẹ́ ìjọba mi ní à ìbá yóò ti máa bọ́ yà ah, ọ́ ti sàmẹ́ torí gbẹ́sẹ̀ tí ó bá di ọ́ ọ́ ti kọ̀yà ẹwà gbáko nǹkan ní oṣù yẹn ẹ̀mí mi balẹ̀ pé nǹkan tí mo ṣe láìsí nípa tó mo gbé àwọn ìyókù mi wọ́n ń dáná bọ́ yìí nígbà tó ń bẹ nínú kò wáyé pé ànábì ilé ìfò obìnrin tí wọ́n ti bọ̀ ọ̀rọ̀ títí láti ti bọ̀ ìyàmù tẹ lò ẹ̀rọ mọ́ lórí àmù ẹ̀mọ́ lórí àmù mọ́ o tó bí àwọn tó ń lò lè há mù ìgbàgbọ́ wọn ni pé àgbẹ̀numọ́ kọ́ wọn kéwú àgbẹ̀numọ́ kọ́ kéwú ìtókè ní kéwú ló kọ́ ọ ìmọ̀ ìtọ́ ń pọ̀ jáde nígbà tá ìjọba ti ní pé èyí lọ sọ́wọ́ èyí ìdí ìjọ ìtúkù ti jẹun so ẹ̀kọ́ náà kọ́ wa ní sàwọn àwájẹ́ tó lábùn ẹ̀yìn tí ó ṣe lábùn nìkan gbogbo ẹ̀rọ àti yá àfà láàfà ní ọjọ́ bá wọn ọjọ́ ọlọ́run bá tó bá ti gbọ́rọ̀ kan ọkọ̀ akéwà kan ni ọlọ́run ni wà láwọ́ dùn ú ìlà لعلمه الذين يستنبطونه ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا ولولا فضل الله عليكم ورحمته Àwọn ń ṣẹlẹ̀ lọ́jọ́ àwọn sọ̀hábà. Wọ́n lẹ́nì kan lọ bá ọmọ òrùjọ kan ní ìrántí ayà yẹn ni ó wá béèrè sí máa yà yẹn ọmọ òrùjọ àmọ́ lọ́dọ̀ abúlé ọmọ àbá ti tó sára yẹ pọ̀ mo á sọ fún ọ náà wà sọ fún mi náà lábàlábà bí ṣe mi ọba ọ̀nà iná kan náà ọmọ ní pé wù ú lọ bá ládájá ọmọ sàlàyé sílà yìí kan wọ́n lè mọ ọ́ fẹ́ kọ́ fẹ́ wù agreement àwọn àdúgbò kan bẹ tí máa ń kára àdúgbò tí oyún gbọ́dọ̀ kálábàlẹ̀ ẹ̀yìn òṣèlú pé ànábì ni ọlọ́run bá ti gbígbà gba ájàbọ̀ lọ́hùn bàbá sáwọ́ gbàgbé gan ìfọ́ọ̀dù lè bèdà tí ọlọ́run bá ti gbígbà ó ti gbígbà gba tuntun bá fáwọn onígbèdè àwọn. àwọn àfáàfin wọn ń sọ lọ́rọ̀ wọn àwọn àfáwọn ní bíbí àtù bíbí alágbára ju ẹ̀ṣẹ̀ lọ ju ìrìnà lọ pẹ̀lú ókè ilé ẹ̀ṣẹ̀ tó ti parí sí àwọn ilé ẹ̀kọ́ pé wọ́n àpẹ nígbà ń gbèdè yìí ẹgbẹ́ ọ̀rọ̀ fún àwọn àdìsí ní pé mọ́nú ha dáadáa sí àmú iná pàwọ́ àrọ́dù nígbà àti ń pé pàwọ́ àrọ́dù àádà láàrin òun wọ́n ní pàwọ́ àrọ́dù ẹni ẹgbẹ́ ìkó ní ìlàmù nǹkan kò gbé ìlú àwọn èèyàn ó wá wí sẹ́n ó wá nílá láti padà ọlọ́run àwọn afá àláìsẹ́ ti lé àdíṣe ọlọ́run dígbà dá títúbá fún bíbíà àwọn afá ní ayé láti máa ń túbá ayé làmọ́ fi ń rìn làmọ́ fi ń túbá ìtumọ̀ rẹ̀ ni pé bíbíà ò ẹni tó bá rí tí ń ṣe ní ẹ̀ṣẹ̀ òun ló ti ní òun ló túbá ẹni bíbíà rí tí ń ṣe gẹ́gẹ́ bí ìbáàdà ni mò ń bí ń ṣe bí ẹ̀sìn ni ó wọn ni ọlọ́run ìta àtúbọ̀tún ìgbà tó ní ọdún tó ń bọ̀ kò ní gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ àìrí gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ wọn ni ìjà tó lọ fi dínà nù kò lè túbá kù lẹ tó bá túbá ọlọ́run fẹ́ẹ́ sínú yìí ọlọ́run kò ní jù sọ ẹ́lẹ́yìn àti túbá ẹni tí máa ń sẹ̀lẹ̀ tó burú jù náà ní kúkúrú ọlọ́run kò ní jù ẹni ẹṣin kú ọlọ́run kò ní jù bá wà ní bí ọlọ́run kò ní túbá mẹ́ ọlọ́run ọlọ́run kò ní jù ó tilẹ̀kùn bíbá rẹ̀ ní kò ní kẹ́ẹ́jọ́ bí ẹ̀sẹ̀ ìtọ́ bá ti rí nǹkan tó yẹ pé yàtọ̀ kí tá ti ń gbọ́ rí mọ́jọ tuntun jáde o inú bá yíjẹ́ lónìí o èmi ni ó sọ pé mo ti kà á ìtàkùn alẹ́ ti tàtọ́ mọ̀ wá gbọ́dọ̀ àwọn àfa yẹ́nà kàtọ́ ológun ọ̀ka kan báyìí àwọn máa ṣàlàyé mọ̀ pé náà ìtú wọn ń kọ̀ ọ̀ ìtú wọn ń wúre kọ́dà ṣùgbọ́n báyìí. báwo ni kọ́dà tó máa ṣe nígbà tó máa fa àwọn sábẹ́ káyà kan tí òye wọn wọn ò àlẹ́dínà àmàlú wà lámúyẹ́ níbi sí mọ́nà òun bí túnbì níbi òun lè rí ìjọpẹ́ ní ìlú ìjọba pẹ̀lú ẹgbẹ́ bá ti dún nínú kílódé yìí bẹ́ẹ̀ wọn kàn wá rí jù náà àwọn ayábá ìlànà mú lọ́wọ́ ẹ má ti tàbí òṣìṣẹ́ olórí gbèsè níbi gbọ́nà lọ wà láwọn ọmọ ìlànà wọ̀ṣù gbọ́nà lọ wọn lọ sọ́dọ̀ ọmọkù láàpù ṣìríkì bìlá nínú ẹ̀ṣin ìta ẹ̀ wọn ní màá rí òkè yóò bá lọ sọ́dọ̀ ànábì ìṣe ìgbọ̀yọ́ nìyẹn. tó sáré ti gbẹ̀lá yẹn ni tó bá sáré ti láyé mọ́ ọlọ́run ní ẹgbẹ́ apáta lọ́sọ̀dọ̀ àwọn tí wọ́n ní mọ́ àwọn tó ń gbé tí wọ́n ti dé pẹ̀lú ìṣìn bá pọ̀ pé kí wọ́n kárí àti ayé àyè tó ń lè táwọn bá mọ̀ ń jọ náà wọ́n ní ẹ̀fà aláwọ̀ balẹ̀ ni ẹlẹ́sìn ọlọ́jà wọn kọ́sàn-án bí ẹ̀ bí ẹ̀ ẹ̀mẹ́jà máa bí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ sẹ́yìn kò gbọ́ sí ṣe kí ya ọlọ́fẹ́ sọ ọ́ ìgbàlẹ̀ tí ìrètí lónìí nù ọ̀rọ̀ tẹ́lẹ̀ kò gbọ́ títí tí ìyá fẹ́ gbọ́ ẹ̀dà lónú kò sí ọ̀kan títí tí ìyá o tí ìbá ti gbọ́ títí tí ìyá tó bá gbé fún ẹ̀yìn ẹ̀mọ yìí rẹ̀ wo ẹ̀mọ gbé agbá tó máa ń gba ẹ̀yìn gbogbo owó sára o abiyọ́lọ́ bàlẹ̀ tí ọlámọ́lá fún alágbọ́ yẹ ẹ̀sìn ọlọ́mọ Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha